العالمين والعاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين هذا قسم ونوبة àtọ̀rọ̀ ìjá àti ìjọ fún àlẹ́gbà Muhammad ọba tí a dá ọpẹ́ fún ọlẹ́lọ́ba tó dáwà ọba tá ń jọ fún torí pé ní èyẹ lè mọ̀pọ̀ lọ́wọ́ ló dáhùn gbà mí ó sì mọ̀jọ́ sí fún nǹkan mi ìwé kéèyàn mọ ní ọba adẹ́dà ọba olùjọ́sìn fún orí ńlá ẹlòmí tó bá ń bọ igi àbọ̀nbọ̀ odò tó ń gbé kàńgẹ́ yóò kó ìwé olódùmarè mẹ́bí tó ti ṣiṣẹ́ ni pé bí kòkó jọ́sìn fún ẹ tó pẹ̀lú olódùmarè tó máa jọ́sìn fún odò àlùkò máa jọ́sìn fún kì àlùkò máa jọ́sìn fún kì. àwa tó fẹ́ tọ́lọ́ jẹ́ ká mọ lóhun tó dá wa lọ́ba tó dá wa tó jẹ́ kó tó jẹ́ ká mọ ẹ ní olùdóṣèṣàn. àdúgbò tọ́lọ́ gbogbo orin tó lọ́rin ṣe fún wa ọgbẹ́ wà lábẹ́ orin ìsìláàmù olùọ̀gá orí àtọ̀rọ̀ ìsìláàmù àtàwọn orin ilé tó lọ́rin ṣe fún wa ní ìbá àti pàtàn àdàpẹ́ kọ́nà lórí kọ́nàmọ́tà ìgbà ọ̀fẹ́ wa lára ọpẹ́ wa ọ̀nà ní pé abẹ̀rẹ̀ rọmọdọ́n ìlà láàfin ara àti ìrìn ìlànà ọ̀nà tí ń ṣe ní ọ̀rọ̀ kọ́nà wa gbà nílò ìfún ìyàtọ̀ pẹ̀lú ọ̀rẹ́ tó ń ṣe káṣọ pẹ̀lọpọ̀ ọdún mẹ́ta rí. Àtọ̀rọ̀ ìta ti jẹ fún Anábà Mùsùlùmí alaihi wa sallam tẹ́lọ̀ kọ bá jẹ́ àìrẹ́bí. Torí pé gbogbo orí tó bá ṣẹlẹ̀ sí wa láyé ìpàdé ànẹ́bí lọ́lọ́run ti mú wa o. Gbogbo orí tá a bá rí à ń rẹ̀ à ń òun lọ́lọ́run ṣe rẹ̀. Òun lọ́lọ́run àti ríran tó lẹ́yìn náà ríran tó ránṣẹ́ bí i ẹwọ́n nípa àwáyé àbájẹ́ wà ń bẹ̀ ìfẹ́ ọlọ́run lọ́rùn fún ma fánilú Muhammad ọlọ́ba mo bá wọn sọ̀hábà torí bá wọn sọ̀hábà àwọn ẹni afúnilọ́wọ́ tó fà nílùú lọ́wọ́ ní iṣẹ́ ọgbọ́n ẹni ló bá tí ẹ bá ń bẹ̀rẹ̀ àti ẹgbẹ́ àṣàbà yóò máa káwa lára torí pé ọmọ tí wà níbi ni wọ́n ń lẹ́yìn náà jẹ́ fún àkọ́wábà anẹ́bìkan ní bá wù nígbàtà gbogbo ẹ̀ tó kójọ ẹ̀yìn ìdí ni wọn ayẹ́fẹ́ tó kó wọn jọ gan òun gbóhùn so ìtọ́nà ọlọ́lọ́ ọlọ́ba bọ́ máa sọ àbá ní àti gbogbo wa náà lápapọ̀ ta tẹ̀lé ìlànà àti ìra wa kó ìkàlẹ̀ látàrí àkóso ọlọ́run pàápàá jùlọ inú àwẹ̀ sọ àwọn iṣẹ́ tá à ń ṣe fún kí kò sì ní kálukú lára ẹ torí pé torí pé àmọ̀ sẹ́yìn ọ̀sùn láti ọlọ́run gbà ní ọwọ́ wa ọdún gbogbo wa tí àwọn ìjọba pátápátá láìka ìfẹ̀kùn sí ọkùnrin wa àti obìnrin wa ọmọdé àti àgbà àmọ́ àti àbọ̀mọ́yà orílẹ̀ àti àbọ̀mọ́yà àti ìbàtàdọ́wálẹ̀ kọlọ̀mọ́bà àṣàlẹ̀ fún dáadáa fẹ́ràn lọ́kàn yìí. Èmi dáadáa la mọ̀ yìí sí kọlọ̀mọ́jẹ́ àmàkàrà ṣáájú yìí. Wá kí àwọn ìmọ̀mọ̀ wa ní àdúgbò àwọn ilé ìlú lọ́dọ̀ aláàbò àwọn ìyá òṣùnà. Ìmọ̀mọ̀ wa bọ̀tádọ̀ ọmọ ṣọ́nà àtàlá tó dàgbà tó ti. Àwọn ìyá òṣùnà. Kí ìyá òṣùnà? wọn náà lè kárí iye súnà wọn bá yẹn ká ń kó ń pa súnà ń kó dìbò lórí a gbọ́dọ̀ yá wọn tí wọn ti fún ọmọ yìí sáyẹnsì ní wọn mọ pé ìdí ń jẹ tó náà rè gbogbo àwọn tẹ́lá máa ṣe lábẹ́ orúkọ náà kọ́ náà lè kó bá orúkọ náà kẹrin wọn yé súnà fún wa èyí tí ẹ̀kọ́ àjọ ìtara rẹ̀ náà nìkan kó dá ìtàjọ rẹ̀ látòrí àwọn ọgbọ́n ọmọ ya tí ẹkùnra yín lọ́wọ́ pé àbí súnà ládùúgbò iṣẹ́ a mọ̀ fi rinlẹ̀ ẹgbẹ́ máa ní ṣe ní ìmọ̀ ní láàrin sì kí ní àlàáfíà ara lọ́gbà tó lè kọ́lọ́mọ ìtàn ẹ̀kọ́ ọ̀rin ó tó gba kí àwa ní ìtàgé náà àpapọ̀ bẹ̀rẹ̀ látọ̀lé àwọn bàbá wa níbi sọ́nà àgbẹ̀mọ́lẹ́yà tó kárí gbogbo àwọn ọkùnrin àti látọ̀lé àwọn ọmọ wa bákan náà ọmọ mọ́lẹ́yà olùkárí gbogbo àwọn obìnrin ìgbàlẹ̀ láti lápapọ̀ ní assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Ohun tí wọ́n ní kí a fi bára wa sọ̀rọ̀, òun náà ni al-ikhlas. Ní ikhlas ọ̀nà ìbádàtì lọ́la. Al-ikhlas. Kíná ń pè ní al-ikhlas. Bákan náà lóòrò láàrin ikhlas ọ̀nà. Ẹni ẹ̀sán bá rí Al-ikhlas, ó ní bá mọ̀ sí táwọn ìbò ń pè ní sincerity sincerity wọ́n ti bẹ̀ ní ìbò gẹ́gẹ́ ní sincerity láti ṣiṣẹ́ náà ẹgbẹ́ àti ìdè Yorùbá náà bá lè sọ abáni ìfúláṣà àwọn alárúbá abáni ṣiṣẹ́ tàwà ní kíni òyìnbó bò láwọn aṣọ alárúbá ní Yorùbá ọlọ́run ẹni tí mílò kọ́sùwẹ̀ pé ọkàn kan àbí tí yóò bá ní inú kan ọkàn ọkàn kan inú kan ọkàn kan ẹlẹ́mẹ́ ni mo ṣe pẹ̀lú inú kan ọkàn kan ṣùgbọ́n inú kan ọkàn kan fún ta wá ní ìrètí tí ẹ̀bá lọ́pọ̀ ń ṣe nǹkan inú kan ọkàn kan àlè sígbà inú kan ọkàn kan fún ta ní so yìí dáadẹ́ bẹ́ẹ̀ pé ká ṣe nǹkan nínú kan ọkàn fọ́lọ́wọ́ nìkan tó bá lè pè ní àdìgbò ìsìláàfù ní yorùbá mi lọ́rọ̀ pé mo rí mídíà báwa bí káàkiri nǹkan pẹ̀lú olú kan pẹ̀lú ọ̀kà kan ọba tí tó dá wa tó ní wa. Nam àdìgbò ìsìláàfù yìí bàbá ní káwo pàápàá rẹ̀ bá àwọn afá àti sọ. Wọ́n ní tẹ̀síyàtọ̀ làámẹ́lì ìlà ni pé ká fọ iṣẹ́ wa mọ́ fọ́lọ̀ ká fọ iṣẹ́ wa mọ́ fọ́bà tó dá wa bóò láti fọ iṣẹ́ mọ́ sáyọ̀ fẹ́ ti láti kẹ̀yìnkẹ̀yìn láti fọ ní kò tẹ́ lọ bẹ̀rẹ̀ mi kọ̀ọ̀kẹ̀ ìfọ irun rẹ̀ àwẹ̀ ló ń gbà yìí bóò lọ́ ti yọ ọṣẹ ti tó fi fọ mọ́ ìtọ́gbà lérò rẹ̀ ni pé bóò lọ́ ti sí ẹ̀rọ kẹ̀kẹ́ fún ọlọ́run bàṣùmánù ọ̀tàálá bákan náà fàyà lóṣù nǹkan lè ṣá ìbà tíṣẹ́ yẹn ó fi wá kúrò ní gbogbo tó lè sílẹ̀ ẹ pé kíṣẹ́ wá dàgẹ́ ìgbà pa wa sọ funfun pé kò kẹ́kẹ́ ò ta sí tí eruku kẹ́kẹ́ ò dégbé ní eruku fowó ń fẹ́ sí. sẹ́rí ààrẹ tá ń gbà yìí ìrun tá ń kí ìnáwó sójú ọlọ́run fáàtì tá ń ṣe àdúrà tá ń ṣe ìkàkùnrání tá ń ká gbogbo dé olórí tá ń ṣe ó dàbí nǹkan tó mọ́ kànjákànjá ní tí nǹkan kan ò gbọ́dọ̀ yìí tó bá mọ̀ ìlànà àwọ̀ àlàámọ́lò káàdì ilẹ̀ tó dẹ́gẹ́ ní tó píọ̀ níṣẹ́ wá sí gbọ́dọ̀ rí ni àlùmọ́ bùnkan yìí àwọn ní tí ń jẹ́ àlùkàlá ó ní owó ìfọ̀rọ̀dù láti ṣòro hàánà ìyẹn pé ká sọ ọlọ́run láṣọ ọba tó dá wa ó jẹ́ pé sábà nǹkan torí tí ẹ̀kan gbèlọ̀ kọ́sìdì fi tọ́ra tọ́ra ìtẹ̀lé tí ẹba mẹ́sẹ̀ ni ó tún fẹ́ kí n sọ́ra pẹ̀lú rẹ̀ tọ́bá la ọkà mi kọ́mọ̀ bá ń kẹ̀kẹ́ ń lẹ̀jú pé torí tí mi torí ọlọ́run ló jẹ́ àmì láàfù ọjọ́ tó bá ń pẹ́ ninety percent torí ọlọ́run ni gbọ́n mo fẹ́ kọ́mọ̀ mo fẹ́ kí àbá tó jòkó inú ọ̀pẹ mo mọ̀ ẹ̀rọ fífẹ̀ nǹkan ti ṣe ní ìjọsìn yẹn òfin ọ̀mọ́ mo rò fẹ́ àlàyé ẹ̀ tó kókílẹ̀ bẹ́ẹ̀ Ṣé máa ní títí ṣe ń torí ọlọ́ni oṣù mẹ́ mo fẹ́ káyẹ̀ mọ̀ pé àníṣẹ́ mo mọ Kùránì ká kẹ́lẹ̀ bá yè mí. Ten percent tí mo fẹ́ káyẹ̀ mọ̀ yẹn ó ti jẹ́ sẹ́yìn fún iṣẹ́ yẹn kò bí òun torí tọ́lọ́ wa mọ̀. Àlìmọ́ ń gbọ́nà rọ́jà àwọn náà ti sọ pé ní alìkíláàsì lọ́ra. A tí ń jẹ́ ìkíláàsì nílé èdè oníkálukú yá ọmọ tábà fẹ́ ṣe, ó máa ó mọ̀ sí káàrí ní ilẹ̀ ọbẹ̀ náà ó tún jọ́nà tọ́lọ̀ wọ́n jẹ́ kí káàrí níwà ń bẹ́ ó fẹ́ lẹ́yìn lọ níbi dáadáa kan wọ́n jẹ́ kí káàrí níwà ń bẹ́ ó fẹ́ kí wọn fẹ́ gbàwẹ̀ ó gbẹ gbọdọ̀ jẹ́ ń fi torí tọ́lọ́ ọ̀sìn ìṣẹ̀lá sábà wá ń sọ nínú àbíká sọ pé eruku rìyà kárí ni kó máa fẹ́ sínú ọkàn wa almuqaddir ìsọ̀fá èyí èyí tó yẹ pé ó máa ń dá nínú ọkàn rú bí ìgbà kọkàn wa kó mọ́ bí omi kárí mi ìsọ̀ wá jẹ́ bí i sọ́mọ́ nígbà tó ń lọ ajọ́ kó pé ká má jẹ́ kárí mi nínú ọkàn wa gẹ̀ẹ́lé pé yóò lè jẹ́ kó mi àgbẹ́tẹ̀yàn bá wọ ẹni tó ṣiṣẹ́ fọ́lọ̀ ká má bá nǹkan kan ní ìbẹ̀ pé ọlọ́run nìkan ní ṣokọ́ lọ. Ìwé láti rí pé ìyáwó ó jẹ́ dàkejì àlìkàláàbù. Ìyáwó ìyẹn pé ó jẹ́ dàkejì kí ni sincerity. Jẹ́mọ́ ìlẹ́nu bí tá a bá dé yìí, tí bá fẹ́ sọ yí lágbára bí ò lágbára. Ẹ́ ó lágbára. Ìyẹn ni ìgbẹ́ nínú sáláfowó, ó nínú ààrẹ ti máa ń ṣe ohun tó sọ̀rọ̀ tírìtì tó máa ń tírìtì ọkàn wọn ni bọ́lọ̀dé bọ́lọ̀dé jẹ́ bẹ́ẹ̀ torí ọkàn ní kíyàn tó rí fọ̀mọ́kún bí kárí ní kúrò àpẹjẹ́ kíkí ní yóò fẹ́ sí yẹn wọ́n wá máa jẹ nínú gíra fáà máa sọ pé mọ̀já àdọ́tùlọ̀ mọ̀já àdọ́tùlọ̀ àlùkùlò ìmọ̀ jẹ mílógún lárogun dé ìmọ̀ jẹ mílẹ̀ ní pé ogun rẹ̀ yá fi kárí ní mọ̀bọ̀ síbẹ̀ torí pé tó bá ti bọ́ sínú iṣẹ́ tẹ̀yẹ bá ṣe ọlọ́run ní ìgbàṣẹ́ náà alẹ́lọ́wà Muhammad sallallahu alaihi wa sallam ó ní ọlọ́ọ̀bá sánú àtàlá sọ nínú àlẹ́hàdìsì ìpòlìsí tí a ní agẹ́rẹ́ ṣọ̀ràká àlẹ́ṣìrì èmi ọba tó rọrọ̀ ní wí mo rọrọ̀ kọjá kí n máa ní akẹgbẹ́ lọ ìní ọlọ́wọ́n ọba ìlú òní pátínà ọba àtúnimí mo gbogbo nǹkan mi mo tó dá tàbá la ọkàn rẹ̀ bá tó àgbà pé iṣẹ́ yìí o ó ṣe ń torí ìmí ó tó wá ní tẹnìkan náà tó fẹ́ kí òun náà nípínlẹ̀ tàràtù pàṣẹríkàwò èyí ti yọ̀ǹda iṣẹ́ yẹn fẹ́ni tó torí ẹ̀ sí èyí ti torí ìsinmi mọ́ ẹ̀ríkẹ́ ọ̀rọ̀ ìfúláṣì lágbára ìyẹn fẹ́ tó bá gbàwẹ̀ ẹ̀ sí ó tó fẹ́ káàrin ẹmọ iye ó fẹ́ gbàwẹ̀ gbàwẹ̀ lòun ọlọ́ọ̀ ni mo gun àwọn ẹ̀tọ́ torí ẹ̀ sí òun iṣẹ́ tí mi ó bá ká èmi nìkan náà gbọdọ̀ torí ìlú ṣe ẹni tó bá kírun tó bá rí pé á irun yóò fẹ́ káyẹ̀ mọ̀ pé kírun kírun lòun ọlọ́run ni mo ń gbogbo gbogbo àwọn ẹ̀yẹ èmi èmi àtàwọn èèyàn nígbà ọmọ ẹ tí nǹkan ṣe ká ní ẹ tọ́lọ́run bẹ́ẹ̀ ẹ̀fọ́ náà sẹ́mìtì ẹ̀fọ́ náà yóò pé tààtì ah, hmm, àwọn èèyàn ní one bread of patient kọ́mọ ṣe kíni kọ́mọ mú lọ ibi tí ṣe ẹ̀dọ́ afẹ́ náwó lójú àtọ́lọ́ kò ní fẹ́ náà síbẹ̀ gbogbo ẹ̀rìnà sátò ṣe ìtí wà dídò wà lè jọra wa àti àbájá ájì gbogbo alẹ́ wà nù ìlọ́pù káwọn nù àìkì nínú ààrẹ gbogbo alẹ́ wà nù kámẹ́jẹun ṣùgbọ́n ọ̀kan wo láàáfẹ́ ń ṣe ó yàtọ̀ síra mọ́ ẹlòmíì àníyàn ti ẹni gbogbo ẹ̀ ní bá tẹ̀ déta kan tí bá fẹ́ rọ́njẹ́ kò ní ibi tí ìròyìn rọ́njẹ́ náà àdúgbò tí ẹ̀ láti jẹ́ tó jò ní máa ti yàn ọ̀dí mi náà máa gbà á ó dá lójú pé irú ẹni yẹn lójú papọ̀ fìrí ó yóò kò nírú èkó ìdé ló pọ̀ sí ó kò nírú ọ̀yọ́ tẹ́ ló pọ̀ sí ó lọ sí sẹ́ńkàlàbá tí ò sí ẹni sẹ́ńgbàwẹ̀ irú ẹni ọdún ọgbọ́n lè gidi ó mọ so lọ́nà bí ní ìjọ ti bá ní ẹ̀sìn ẹgbọ́dọ̀ sí nítorí ọlọ́run láti torí pé ìjọ sì náà ń ṣe ẹ̀ka méjì lónìí o ẹ̀ka méjì lẹ́yìn tí méjèèjì ò bá pé tí méjèèjì bá pé ọlọ́run nílé ní onígbàgbọ́ sí i ẹ̀ka kan ká ṣe ìjọ sí gbọ́dọ̀ ṣe fẹ́ràn nẹ́bí ọlọ́run kó ní kókó pọ̀ṣẹ̀gbọ́n náà mọ́ ànábì sọ fún wa pé tó ẹ pé lóòótọ́ lẹ nífẹ̀ẹ́ tọ́lọ́ ìní ànábì lẹ tẹ̀lé yẹn fẹ́ tó wá fẹ́ ṣe tọ́lọ́ tó wá fẹ́ ṣe súnà ìlànà ta ló gbà ṣe ìlànà bí ló gbà ṣe àkọwò tẹ́tí yẹn ti gba ọba súnà mu ìbá súnà mu tó tó wá jẹ́ tùmọ̀ pé ọlọ́run gbà ó kẹ́kà kejì ẹ̀ka kejì gbogbo àtọwà ti tó bá tún ẹ̀bù ẹ̀ torí ìta lọ fi ṣe ẹ̀ka kejì ìlànà tó wá sọ wá tó ní man kana yarju liqa'a rabbih ẹnikẹ́ni tó bá ń retí òun pàdé ọlọ́rọ̀jọ́ pé àlùfíàmà kọ́lọ́m tẹ́wọ̀n fẹ̀lìyàmẹ̀lẹ̀ àmàlà sọ́ọ̀lẹ̀hà kó yá máa ṣiṣẹ́ rẹ̀ o kó yá máa tẹ́kìní kó máa ṣiṣẹ́ rẹ̀ kí là ń pè níṣẹ́ rẹ̀ ìmọ̀ sábà ń béèrè ìbéèrè lọ́wọ́ kálukú wa láti wọn lọ́wọ́ sọ ilé ọ̀la iṣẹ́ rẹ̀ kí là ń pè níṣẹ́ rẹ̀ náà Tàbí sọ fún wa? Ẹ́ a ní ìta jẹ́ tó ìtọ́ kí láńpẹ̀ ní ṣe rí. Tọ́nà bá yọnu sí oòrùn òkúta fàájì. Kí láńpẹ̀ ní ṣe rí. Èyí ò ti di ìyáwó àfà. Náà náà náà ó tún máa ń lọ bẹ́ńgà mi. Bẹ́ẹ̀ tí ń jalò ní kẹ́kà ìyẹn ti gbé mi. Àwọn bá wọn bẹ̀rẹ̀ náà fi ń jalò rẹ̀.

níbi irun ni níbi àwẹ̀ ni níbi ọmọ ẹ̀yẹ̀lẹ́fìlà ni ìrìn àhájì ni ọmọ ìtọ̀tọ̀rẹ̀ àná ni níbi ìwà ni. náà mọ́lọ́ ni ẹni wá fẹ́ rí ọ̀nà náà yóò máa ṣiṣẹ́ rí wà láyé ṣe tòde ìgbà ẹ̀ka kẹ́ni ẹ̀ òṣìṣẹ́ rẹ̀ ó dira ẹ̀ka kejì ni pé wà láyé ṣe tòde ìgbà ẹ̀dá tẹ̀rọ bèyí àhàdà ṣé bá wá ń ṣe wò ó ṣiṣẹ́ rí lóòótọ́ ẹ̀ka kan láti wọ àwa ní fìgbà ìkejì táwọn àwọn oníkó wà láyé ṣírí ti ní ìbádá tẹ̀rọ bí ní àhàdà ṣé kò wá torí èèyàn ṣe àìpẹ́ yẹn lè jíṣẹ́ rí gbà mí kó jẹ́ pé torí tọlọ́run kọ́ ló gíṣẹ́ ọdún iṣẹ́ ìrìnṣẹ́ àtẹwọ́gbà torí pé kò sí kíní bẹ́ẹ̀ kò sí fi ń ṣe rí ti níbẹ̀ náà ọ́pọ́sìtì wá rèé tí ṣiṣẹ́ ti bá wà ń fiṣẹ́ sílẹ̀ yẹn ní òdáńkọ́ ẹ sọ̀rọ̀ ànígbà yẹn náà àìpé iṣẹ́ agbọ́dọ̀ dá agbọ́dọ̀ sí torí tọ́lọ́ tí ẹ bá ṣiṣẹ́ tí ò dá ẹ́ tó wá tọ́lọ́ náà ẹ̀fẹ́ pọ̀ láwùjọ yìí bá sọ fẹ́lò tẹ́ǹṣe yìí kò ọ̀nẹ́ ìtọ́lọ́ náà ń ṣe ń bẹ̀ nígbà tí a ti tọ́lọ́ dálẹ̀ lọ́wọ́ ara yìí ẹ̀ fi tẹ̀lé ta náà lè jẹ́ wájú tọ́lọ̀ ló ń ṣe tíṣẹ́ ló ọkọ̀ tí ẹni pé èèyàn ṣiṣẹ́ tó dáa tó bá lánàá lẹ́bí mùsùlùmí àníyàn ní ìlú fi ṣe kéde sórí lọ́nà ní àtòrí kárí ní àtòrí nǹkan tí ń wá àbí ẹni lómi olóṣèlú mi nínú àwẹ̀ yìí ó lẹ́bi ẹ̀ fúnra ni wọ́n tata mú pé àpò tí ètò tẹ iṣẹ́ kí ni iṣẹ́ rẹ̀ ní kẹ́yìn wọ́n tata mà bí àníyàn ló fi ṣe tákàyè lè bá tẹ̀lé àbí ọ̀tọ̀ òpin á ah, lágbàjá ti bá ṣe báyìí ẹgbẹ̀rẹ̀ yóò fi ṣe ìkẹ́ fún mi àbí tí bá fún ní nǹkan olóògbé fún ẹ padà fún mọ́tọ́ fún ìpele tó ní tọ́lọ. sáyé pé nínú ipò tí àti sẹ́rí ti wà ó ní pé ìwọ̀n fi ta iṣẹ́ ní ọwọ́ wa láti mọ pàtàkì rẹ̀. ọlọ́run àṣánù àtàlà fúnfánú àlùkòhán ó ní alẹ́bí kọ́lákọlù mọ́wútà wà láhàyà ọlọ́run ló bá dá ó dá ikú ó dátẹ̀mí ìyẹ̀bò ló wà fún àyíkún àìsànà àmàlà ọlọ́run tí lè ń ṣe àdánwò fún yín ó lè bá a mọ ẹni tí yóò ṣiṣẹ́ dáadáa ẹjọ́ bá ti kún jẹ́ kálukú lọ ayé lọ jẹ̀mọ́ àníwẹ̀ tó jẹ́ dáadáa ó ní áyà yìí ń ń gbà lérò ní pé ó lè bá àmẹ́ni tí ó ṣiṣẹ́ dáadáa ó ní ẹ́yìn àlàfọ̀ wúwú fún àṣọwábà ẹgbẹ́ ẹni tí ó ṣiṣẹ́ tí ó mọ̀ tí ó sì bá súnmọ̀ mu ọlú àwọn tí ó rẹ̀ sọ pé yá àbà alì ilé àfáwà bàbá alì má àkàlàfùrú wà má àṣọwábùrù ewu níṣẹ́ tí yóò fi ọ́ tí ó sì bá mú láti wà báyìí ó ní ó fún alẹ́ sí ó ní ìnẹ̀lẹ̀ àmàlà iṣẹ́ tí yẹn bá ṣe ìdàkánà kọ́lìṣọ̀n tó sí torí tọ́lọ́n torí ọkàn kan gẹ́bí sáfúnbára sọ̀rọ̀ yìí ọ̀láwí àkóso wa àbà àtúmọ̀ tó ṣe àdádálẹ̀ ní iṣẹ́ ìbámu. àníyàn dáadáa ni ẹ kò tẹ́ kí ni àníyàn dáa tó tọ́ pé kọ́lọ́ ni kò sọ iṣẹ́ yẹn ti làmú yóò kó bá ní ànígbàṣẹ́ yẹn mọ̀ṣáwà ní a ní ànígbàṣẹ́ yẹn bákan náà sábà tó ṣe tó bá yẹ pé ní fàyínkánà sọ̀rọ̀ àbà iṣẹ́ yẹn dá ó ṣe rẹ́gí bánàbí ṣe mú wá lọ ṣe ṣùgbọ́n wà lámúyàkùn kọ́ọ̀lì sàn ṣùgbọ́n kìí ṣe torí tọ́lọ́run láyé èèyàn fi ṣe tàbílókùn bàtà àtọ́ nígbà a ní ṣùgbọ́n èwo lọ́lọ́wọ́ Muhammad sallallahu alaihi wa sallam láti lè bá mọ̀ pé ipò tí islam ṣe ń tẹ́rì tí wà wọn lágbára ẹ̀rì pé tábà wọ alimọ́mù lẹ́wàwí kájẹ̀ tó lẹ́wàwí lọ́wọ́ ẹ̀yẹ nílò alimọ́mù muhammad bin ismail al-bukhari rahimahullah ta'ala imam bukhari tó gbá mọ̀ ẹwọ́n sọ bukhari kó ṣe tó kó ṣe بالنجاح إنما الأعمال بالنجاح كلها بكنا الإمام النووي نقول عنك فوتي حديث أبي طبعا فوتي حديث كلام بره إنما الأعمال بالنيات بكنا رياض الصالح الحينري الإمام المسجدي كلو ترى ما مريض الأحكام حديث لنا بره أهرب كلو بها فارمت كاكي يدوالي يتوى يتوى fíkìlì ní ìtọ́fẹ́ sọ̀rọ̀ àdíṣì lásán ní ìtọ́fẹ́ sọ̀rọ̀ kẹmí tó àti àdíṣì ìyẹ́mọ̀lá àmálú ènìyà tìwájú àwọn àfáà ní kí láṣírí táwọn àfáà tó ń fi yọ àdíṣì ìwájú láti rẹ̀ mẹ́rin pé àdíṣì ní sọ̀rọ̀ àníyàn àti ìkìláàsù ìkìláàsù ní yàtìlẹ̀ náà kádà níyàn tó dá ká ṣe nǹkan torí tọ́lọ́ wọ́n ti síwájú. wọ́n ti torí pé ọ̀rọ̀ ọmọ táwọn gbé kalẹ̀ ní Bùkárí ṣe tó gé ìgbà Bùkárí tó bá ní ẹ̀rẹ̀ ò bá já gbogbo tó bá kà ní ọ̀dẹ́gí ni òní sáǹfààní fún ẹ. a jẹ́ pé àníyàn ní kákọ́kọ́ tó ṣe káàkiri àníyàn káàkiri àdíṣì tó sọ̀rọ̀ pa àníyàn sí iwájú lọ́pọ̀lọpọ̀ àfáà sí i látara pé ní ọ̀rọ̀ ká ní níbi ṣẹ́ẹ́rìtì tó lágbára Ìdé yẹn bá dà láníyàn, bọ́kẹ̀ bá ti rí iṣẹ́ lábẹ̀ láti fẹ́lẹ̀ sàn. Ẹni tó kírun tó yẹ fẹ́ torí kárí mi ni. Ìnáwó ṣe kó lè mórí ní mà náwà kárí mi ẹ̀ náà ní wọ́n jẹ́fẹ̀ kò ní ni, torí pé kárí mi ni ká gbọ́ mi ni. Ìnáwó àmàlú gbìnìyà ìdí òfin sàn Ẹni tó kọ́ bìnìyàtì torí pé wà lìkúndì mórí mọ̀náwà ẹgbẹ́ kálukú bá ní ní ọkàn rẹ̀ náà ní oyin tí ó mọ̀ gbà ní gbà ní ẹ̀sán ìyẹn ló fàdé pé àwọn àfáǹtì àdéhì ìṣọ́wájú àgbọ̀nmù ṣàfihì wọ́n ní àdéhì nínú ìpẹ́ ẹ̀sìn ó kó ọ̀nà bíi sẹ́ńtì ọ̀nà láti wọ́n rí kódà àwọn àfáà mi gbà pé ọ̀rọ̀ àdéhì tó sọ pátó àníyàn nígbà pé ní ṣùgbí ọgbẹ́ ní dájí ẹ̀sìn wa pé ìwọ́n tó bá lẹ́bí ṣe ìdájí ẹ̀sìn ó wà ń pa níyẹ̀ tó ti tó ṣe tọ́wọ́ jẹ́ ká ní ẹ̀rẹ́ dá ọmọ ṣe nǹkan torí tọ́lọ́run ọ̀ní ṣe torí kárí mi mákaná ọ̀ní ṣe torí kagbọ́ ni àbúrú mọ́mọ́ albáyìí wọ́n ni jáà rọ́jọ́ lè ìlànà bí ọ̀sán náà ọkùnrin kan lákùnrin kan bá nẹ́bí sàkọlọ́wọ́ ní àrọ̀ ẹ́ta rọ́jọ́ làǹgáta yẹ̀lìsẹ́mìsàl ájẹ́rọ̀ wà síkọ̀rọ̀ máa làwù ọlẹ́yìn ìyá nẹ́bí tí wọ́n fẹ́ sọ pé yẹ̀kẹ́ tó lójú òkú gbogbo ẹ̀sìn yọ bí ṣe ń wá ẹ̀sán tọ́lọ́wọ́ sàn bákan náà ní tó wá wà síkẹ̀rù ìrántí káyọ̀mọ́ rẹ̀ tẹ́ èwo ní òjẹ́ jẹ́ fàkọ́ọ́lá ọ̀sùlọ́lọ́ sọ́lá àníbi sọ pé láàṣẹ àláwò kò sí kẹta tí ó bà lọ́dọ̀ lọ tí ó bá ti lè jágbò yẹn tó ní sọ náà kò sí kẹta tí yóò tẹ́gẹ́ ni tí ó gbà tí àpòwé sí àgbẹ̀fẹ̀ owó sí táìmù ẹ̀mí ó yẹ pé ní ìjẹ̀mí wa lógún ó ṣe pàtàkì gan o ó ṣe pàtàkì o láti máa ṣe nǹkan torí ọlọ́run ọba bákanáà tá àbá ṣe nǹkan náà ó yẹ pé àìṣe yẹ torí kí ni torí tọ́lọ́ ọba lápẹjọ ẹ̀sìn ẹni tí ò bá mutí ẹ tó bá jẹ́ mùsùlùmí tí ò bá mutí mo fẹ́ béèrè ọ̀rẹ́ lọ wa àmọ́ ìyá àbá níyì ẹni tí èmu ti àmọ́ ìyá àbá níyì ní ó gbẹ̀fẹ́ lọ́jọ́ náà tó níjẹ̀fẹ́ ó lè má gbẹ̀sán ààrẹ tó fọ sílẹ̀ tó gbọ́ náà yóò dá torí sọ náà ààrẹ tó yẹ pé kò kò kò sé kí ni kò láìkì ẹ̀ ní ìsílẹ̀ tẹ̀ ẹ̀jẹ̀ kíní ẹgbẹ́ pẹ́lú tọ́lọ́ ọ̀nà ọmọ káàmì lẹ́rí ilé ìmútinú tọ́lọ̀ láìpẹ́ fáwọn ní ọ̀pẹ̀ tán iṣẹ́ ìwọ̀n pé ní èdè tó tọ́lọ̀ tó wá lẹ́ni tí mú kò lé kíní tó ní ìtàkó kọ́dọ̀ ń gẹ́lẹ̀ rà fún òyìn tó àti pé kéèyàn bá ṣe nǹkan gbà mí tó lè mọ́ bẹ̀rẹ̀ tó bá jáde ẹ̀ tọ́lọ̀ jẹ́ tọ́lọ̀ ní ká ṣe tí ò bá ṣe nǹkan gbà ọ̀nà lágbèjọ́ ìrìn tí ò jẹ́ látàárọ̀ sílẹ̀ jésù bó yóò rẹ̀ bóyá kí nìkan tí ò bá dà ní àwẹ̀ tí yóò gbàládà rẹ̀ tọ́gbà àìjẹ́ àìmú rẹ̀ kéde tó ní ọ̀nà ọ̀la olùkẹ́ àníyàn ló ti kókó nínú iṣẹ́ tí tí a bá ṣe wọ́n ní mọ́ àlàmọ́tò ìṣẹ̀lá àmì wọ́n láàmọ́ rí láyẹ̀ bá ní kí n jẹ́ lórí kí n ṣe àbẹ̀wò láàmù rí wọ́n ní tí bá ń ṣiṣẹ́ àyè pẹ́gì àlùmọ́sùlùmù láàjọ́rọ̀ mìíràn bá ìgbà àlà wáṣà ní mùsùlùmí tí bá ń ṣe yóò mọ̀ wẹ́sàn lọ́dọ̀ náà nìkan fàlàyé bó hàfà àlùṣù ṣùhùrọ̀ onímọ̀ wá popularity kánmọ̀ ní wàlá màkánátà ìjìmáìyà onímọ̀ kó dọ̀gá ẹ̀rì yìí ṣe ẹ̀kọ́ tí àwọn apá ẹlòmí kẹta tó mọ̀ náà ní àgbẹ̀dá kọ́rùn ún èèyàn mélòó kọ́ náà máa pariwo sí lìpì ìrọ̀rùn ẹ̀ ẹgbẹ́ láì lọ́kàn rẹ̀ ọ̀kẹ́ ilé èdè torí ti ni ó lè torí tọ́lọ́ ẹni tí bá ti nǹkan torí ọ̀tọ́ náà nígbà ṣe báyìí. wọ́n ní wá àwọn ànẹ́bí ọlọ́run tó sọ́pẹ́ ṣọ̀rá ọlọ́run kó ṣàwà níbi tó pọ̀ mo ṣe rán wọn sára jọ wọn ìṣe gbogbo ń kọ̀ọ̀kan náà pé àmọ́ àbálù àlẹ́ ìwé ní àjèrè fún òbéèrè rìwọ́ọ̀dù kẹ̀kọ́ lọ́dọ̀ yìí ìní àjẹríyá ilá alàrùbẹ̀ àlàmín ọlọ́run ọba ọba láyé lọ́run nìkan ní òsàmì lẹ́sẹ̀ ní òsọ bẹ́ẹ̀ máa jẹ ẹ̀ẹ́dù sọ bẹ́ẹ̀ sọ́ọ̀lù sọ bẹ́ẹ̀ ṣùẹ́bù sọ bẹ́ẹ̀ lùtù sọ bẹ́ẹ̀ kọ́ àmọ́ àbálù àlẹ́ ìwé ní àjẹríyá fún ìbéèrè rewọ́dù kálọ́wọ́ ìrìn ajíríyá ńlá alá rọ́bìn àdàmì ọlọ́ni kalafẹ́ kí ọ̀ṣọ́wá lẹ́sà tó tún gbà mí èèyàn máa rí tírẹ́sì rẹ̀ ní yìí òní ṣe na ẹlẹ́yìn bá ti láfẹ́ tó àti ilẹ̀ níṣò àwọn gẹ̀gẹ̀rẹ̀ ní ògbèjú wájú lọ́kẹ̀ wá yàtọ̀ kà yókù ah, mo ṣe wá àti náà ní lẹ́wàtí kódà bá àlọ́kan rẹ̀ wò ìbá àti rí ẹ̀ tí ń jọ mẹ́pẹ́ yìí èdè tọ́lọ́wọ́ bá bákanáà ayàkónà amàlò ayàkónà amàlò sírò ìdáwó abùlọ́lá mílẹ̀ àdáníyà ẹni ọ̀nà míì ni pé iṣẹ́ kọ̀rọ̀ ó máa wẹ nìyẹn ṣe iṣẹ́ gbangba anábíwá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam nínú hadith kẹtẹ àbúrò rẹ àtàwọn wà nípa ìbùkárí anábí ní àwọn méje kan wà tọjọ gbẹndẹ àlùfẹ àmọ́ tí ò ní sípò ṣé wà wà ní wàhálà kò ní sí alẹ́ gbàgbà ilé tó ẹ̀kú kò ní fún kò ní sálẹ́ òun sì wà lẹ́gbẹ̀ẹ́ orí yàn èyí wà wà bẹ́ẹ̀ lọ péré nǹkan kó wà nù fìtínà ẹni tó bá ṣàìdá ogún ti ẹ̀bùn tẹ̀lé mọ̀ pé yẹn wà pẹ̀lú ogún yẹn ó mọ̀ dédé bẹ́tẹ̀rẹ̀ bá ti mọ̀ bí wà láì ṣe wá pọ̀ tó ànẹ́bí láwọn kan wà wà lòlò yìí nígbà táwọn wọn ń kà wọn ànẹ́bí wa rò pé nínú wọn ni rọ́jù lónìí èèyàn kan èèyàn kan tàfọ́dàkọ̀ bí sọ́dàkọ̀ tó tọrẹ tó ti sàárà fa àfáàhà tó wá fi sàárà yìí pamọ́ ó fi pamọ́ fàlà bá alámọ̀ ṣì máa lúhú ma á ń fa kọtìyẹ̀ nínú ọwọ́ ọwọ́ òsì rẹ̀ wò máa ń tọ́tún náà ẹgbẹ́ ara fọwọ́ tún ṣe nǹkan kọ̀rọ̀ báyìí kí tó ti máa fẹ́ mọ́ mọ́ ìbáfẹ́ bí sọ ni pé ibi tọ́rọ̀ yẹn pa mẹ́jẹ rírà fọwọ́ òsì ẹ̀gbọ́n máa jí tọ̀tún ṣe ká tó wá sọ pé àwọn èèyàn mi ànẹ́bí nílò ẹni bẹ́ẹ̀ irú àwọn tí ọlọ́run ṣe gbòdùgbò ṣé yẹn ní islam bó ṣe ń ṣe rí kí kò ṣe nǹkan torí tọ́lọ́ pé kò fẹ́ kí èèyàn kẹ́kẹ́ tiẹ̀ mọ̀. yàmá ẹlòmíì lé ní subhanallah àdúgbò báyìí ká máa gbọ́ tó bá ṣe. que ló fi dé àwọn sàárà àkọlù lẹ́lòmíì máa ń ṣe àbí gbogbo ojú ọ̀nà lè mọ́ ju twenty thousand lọ ẹ̀yin bàbá kékeré kan gbogbo àkàrà gbogbo ẹ̀dín tí gbogbo tó ṣe irú kí ní ìtọ́ ọ̀fẹ́ náà jẹ àbí yóò bá ti ṣe ọ̀nà fídíà kárí mi kò sí tẹ lọ́rùn gbogbo ojú ní ìkòjí tó kó fẹ́ nìkan tọ́ra fi tọrẹ anúmọ̀ pé bí ara lé wọn kan bóyá nìkan tó jẹ gbèsè bóyá tó jẹ lánàá lówó bóyá ẹbí wọn kan ojú tó bọ̀tí ó dàbí kó ti ká ní ní gbogbo ẹ̀sà máa gbọ́ tí ó bá ti ṣe ètò yìí tẹ́lọ. Mo rò pé ẹni tó ní bá ní ti fẹ́ nǹkan kọ̀ọ̀rọ̀ ó máa wù ú ṣe lọ́pọ̀lọpọ̀ ní ti ẹ̀ dáadáa ni. Ẹlẹ́gbẹ́ náà sálà pé pé wọ́n ṣiṣẹ́ kọ̀rọ̀. Àní jẹ́ kí àwọn èèyàn mọ̀ nǹkan bá ṣe ṣe tí ẹ jẹ máa ń rẹ̀ pé pé yóò jẹ́ torí tọ́lọ́ nìkan náà ìgbà míì wá rèé ká ṣiṣẹ́ gbangba ìmọ̀ǹda kápọ̀tọ̀ rẹ̀ anúlégbìnrin ní gbangba náà ìmọ̀ǹda ìpìlẹ̀ ní ká ti ń kọ̀rọ̀ ṣùgbọ́n iṣẹ́ kọ̀rọ̀ gbà ní ká ṣe ń gbangba ìmọ̀ǹda ṣùgbọ́n láwọn fẹ́ ti ń gbangba yẹ àwa látọ̀rọ̀ pé torí tọ́lọ́ láti rí àbìṣe ń gbẹ́yà káyọ̀ ọgbẹ́ à ó fi ṣe tó ṣọ́ ọ̀fun ní ṣọ́ọ̀fù ní ìfẹ́kàtì ìkan gbangba ibi tí ṣọ́ọ̀fù wà nínú kí nínú ọ̀kà ní pàtẹ́ ìwádìí la ọ̀kà wa ẹni láti fi láti pé afẹ́ tọrẹ sí afẹ́ ló káàrin rẹ̀ lẹ́kọ̀ọ́ wọ́n gbogbo ẹ̀mọ́ tẹ̀ rìn dímọ̀ lẹ́kùn lẹ́tọ́ rẹ̀ dìde wọ́n dá ah, gbangba ní ìjẹjẹ mọ́ sí ọtún káwọn èèyàn lẹ́kọ̀ọ́ lè láti mú ọkàn jẹ pé torí síkọlọ́fíké torí tọ́lọ́ ní kọ́lá káyọ̀ mọ́ ọkẹ́ ẹ̀rí ẹ̀ tó bára lówó hmm. ní mú ní gàǹgàǹgà mi wọ́n ní àgbà fẹ́ káyọ̀ lẹ́kọ̀ọ́ àbíké nìkan ìpẹ̀lẹ̀ ìtọ́rẹ tó dáa ju kó máa jẹ́ kíni kó máa jẹ́ kó máa jẹ́ kọ́kọ́ ẹ̀rí bákan náà àwọn iṣẹ́ olóore ní àyẹ̀nẹ́sílà ni àá ṣe iṣẹ́ dáadáa níbi tó lẹ́kọ̀ọ́ náà wọ́n ní nínú dágbọ́n mọ̀ pé èèyàn tó ti fẹ́ sọrí tọ́lọ̀ wọ́n ní pé ìgbà àtòzọ́ níbi náà máa àkéèsì ara rẹ̀ iṣẹ́ tó bá ṣe mọ́ ti máa rí níṣẹ́ dá tí mo ti ṣe tó bá tí mo ti ṣe tó bá tó rí ta lọ méṣe torí ọ̀la wọ́n tó wá fi torí ẹ̀ṣẹ́ pé ẹ̀ṣọ́ ẹja pàápẹ̀ wá dúró tá ṣe inú tóbi tó báyìí ẹni bá ti kẹ́ torí ọlọ́pọ̀ ní ríra rẹ̀ pẹ́ẹ̀kẹ́ ìmọ̀ ìdáwà ìmìrì ni ó ìyẹ́ ńlá ni ó àbáta ni ó ìmọ́mú orí dáadáa ni ó kò ní ríra tẹ̀ tó gbé sí ìtí mo ti ṣe mo ti mo ti rí ẹni tí ń ṣe pàdé mọ̀tẹ́ ń ṣe torí èèyàn kódà náà bá ìyẹn tó ṣe wọn àti ẹ̀mọ́ yí wa àti ìpínlẹ̀ kan wa àti ẹ̀pọ́n wa lé ṣùgbọ́n tó wá ti torí tọ́lọ̀ nǹkan tó tí ìmọ̀ gbèdé lẹ́mù fi tọ́ sí yẹn ibi ní ríra káà

ìlà rọ́bì rọ́jì òun ọ̀dọ́ ọlọ́mọ̀ lápadà síjọ́ kan ṣe bá lè sì a nígbà táyà ìsọ̀kalẹ̀ pé ìyàwó Aisha bá lè rí bẹ́ẹ̀ àwọn tó mọ̀ bá ìgbésẹ̀ lọ́wọ́ tí yìnbọn ní lọ́wọ́ bẹ̀rẹ̀ ní ẹgbẹ́ ni ṣebí ọlọ́run máa ń ṣe dáadáa bẹ́ẹ̀ ni sígbà tó di dáadáa ẹgbẹ́ tó wá mọ sí lẹ́yìn ìgbà yẹn tó ń jalè àbẹ́ńṣe sí lẹ́yìn àbíkẹ́lẹ́ tó lè máa gbọ́ ẹrù lẹ́yìn ìgbà tí wọ́n ti ṣe dáadáa yìí àlẹ́lẹ́ ni àà ó ti tó ń gbàfẹ́ ṣe dáadáa ìwọ́n tó mọ́ tí wọ́n ń jà lẹ́wọ́n lè jù náà dáadáa náà lẹ́yìn ṣe ìbẹ́rù ń gbà wọ́n pé yìí tí ọlọ́run ṣe kíni tó gbà á sáwọn ṣe bọ́ọ̀lọ́run ṣe ní káwọn ṣe ẹni bá tó mọ̀ pé èèyàn wà lórí ṣe sẹ́ẹ̀sì kó mọ̀ ṣe dáadáa kó sì mọ̀ ìlera rẹ̀ káyọ̀ máa yín yín yín yín kó tẹ̀ wẹ̀gbẹ́ rẹ̀ kó sì mọ̀ ṣe ṣe lọ kó tún mọ̀ sáfẹ́ yìí gan àbí

wọ́n ti yin ìsà ọmọ Mariam tán yìí yìí yìí yìí á ń pẹ́ kó léyàn á sọ ọ̀gá di ọlọ́run àbí fàyín nà má ánà àbùdù ànábì lẹ́rù ni mí tẹ́ bá fẹ́ yìí ní fàkóló àbùdù ọ̀gá ẹni àbùdù náà ẹ̀rọ ọlọ́run ti jáde bí wà rọ̀ sóòlù níbi ìdíkẹ́lẹ́ ìṣòwò ìṣẹ́lẹ̀ ẹni aláìlọ́run Muhammad ẹni ìdíkẹ́kẹ́ ẹlòmíràn ní àfà àti ìgbàgbà àti ìgbèrè kọjá àti àwọn àkókò wọn sàtọ sàtọ wá síbẹ̀ ẹlòmíràn ní ọjọ́ inú tó ní ọmọ dùn lọ́gà ẹ̀lẹ́ ilé tó bí nǹkan báyìí kọ́ni fi ń ṣe nǹkan kọ́nà kó kó ṣàánú wa so gbàgbọ́ pé yẹn ní ṣe sẹ́ríkì òun náà ní kí ó máa pẹ́ ó máa pẹ́ ní ara rẹ̀ kó máa wò pé àwọn òsì ṣètò bákan náà ìṣèwà òní máa ṣe ṣe ọ̀sán ìgbàgbọ́ pé yẹn tó ṣe sẹ́ríkì àtẹ́yìn ó àtẹ́ébú ó ti dédé lára rẹ̀ àtẹ́yìn àti kíni àtẹ́ébú ó ti dédé lára rẹ̀ tọ́bá yìí torí èyàn gọ́lé ní ṣe tẹ́lẹ̀ tọ́bá ti bú ọ̀tọ̀jọ́pẹ̀ wá lóká tí bá ti ṣe kí ní jẹ́ pé àìmú mọ́ bú mi báyìí títí sáré bú àìpé torí kárí mi mi ò fi ṣe kí ní yẹ tàbí àyíra àbí ọfẹ́ kan máa èèyàn nífẹ́ ṣe àìwòtòrí ẹ̀yìn ní ṣe ẹni tó nífẹ́ sí ẹ́rìtì wọ́n bú wọ́n yìí kò tí tó kàn torí sáré ní ṣe torí tọ́lọ́ ni ẹ máa gbọ́ tí ẹ bá ti torí tọ́lọ́ tọ́bá wá yìí àníbi ẹgbẹ́ ní ágílù bó ṣọ́rọ̀ ìmọ́rin ìró òdùnú tó kọ́kọ́ kan mùsùlùmí láyé nù yóò mọ̀ ṣẹ̀kẹ́ torí tọ́lá yóò máa yìí ẹgbẹ́rẹ́ yìí o ayé máa rí ní ẹ̀ dáadáa àníbi ní ìró òdùnú tọ́lọ̀ kọ́kọ́ fún mùsùlùmí láyé nù pé yóò rí dáadáa lọ́rùn òun ṣe tiẹ̀ lọ ní àyè bá ń rí dáadáa yẹn náà bá ń yìí kò torí yẹn kò ẹ̀yìn ẹgbẹ́ torí ẹ̀ níbi ṣe àbí kò pé àtọ́jẹ́ ní àti ìbájẹ́ ní gómi kò tọ́ yẹ dé ó ti torí tọ́lọ́ ní àyẹ̀ wá tó ń yìí ànẹ́bì ní ajé òkúṣọ́rọ̀ èrò òdùnnú kíákíá tọ́lọ̀ kọ́kọ́ fún mùsùlùmí láyé yìí tó tó wá dé bá ti tọ̀rọ̀ tábà ní ẹ̀ṣẹ̀ nǹkan torí tọ́lọ̀ kò lè báyìí ò yé yìí wọ́n tó wọ́n torí ẹ̀yẹ ọmọ mi ṣe tó ẹ̀ka àwọn yìí ní kókàmbí ní wá dé ètò náà bá ń yẹ kò sẹ́ni tó yìí rí bẹ́ẹ̀ ó máa ṣe irú dáadáa títí fún un òun ní ṣe bá tó bá lọ́sẹ̀ nǹkan yìí kó tọ́ ló mọ̀ ṣe lọ náà ni ilé ìjọ tí ó ṣe pàtàkì òun náà ni. náà àwọn ni bàbá ní sincerity kí ni àwọn orípa rẹ̀ láwùjọ wa wọ́n ti máa ń ṣe nǹkan pé tọ́lọ́ ọlọ́run máa ń tètè fún ìlú kò bá ọlọ́run máa fi mú bàbújẹ́ kò fún mi wà sí ìbá hàpẹ̀ lùgbòmọ́ gbogbo nǹkan tí ń bá ń dóyàn ọlọ́run máa fi mú kúrò àníbà àwọn ọ̀sánà tọ́ta àwọn èèyàn tó fọ́ àwọn èèyàn èèyàn mẹ́ta ni wọ́n rìn lọ wọ́n wá wà lóko tó àpáta wá sí ilé wọn lórí wọ́n wà lábẹ́ náà lè jáde lọ́kẹ́ wọn bẹ̀rẹ̀ ni àlè jáde ní ta wà yìí kò sí kò sí kẹ́kẹ́ tó lé wọn jáde tẹ́ wà lóko tó kán bọ̀ láti rìn àjà kọ́ra wá sí ilé wọn lórí ẹni wọ́n hẹ̀dí sí wọ́n wà ní sọ̀rọ̀ ìbùkárí Nígbà tí wọ́n lẹ́wà rí sọ̀rọ̀ àlèkláàsì pé a nínú orí pàtílé jẹ́rìsì wọ́n ṣe, ó wá kún kókó tí àdéṣì ń bẹ̀ ẹlọ́wọ́ orí àdùsọ̀lẹ̀ yìí lọ́wọ́ bẹ̀rẹ̀. Kódà ní sí kàtàkì bí a fi sí láti rájèjì ni. A ní kò sí ní kò sí tálẹ̀ fi yọ kó ń bí kò sẹ́dá lọ́dún lẹ́yọ. Ìkan wá ní ẹgbẹ́ pé ń kálukú wa káwo iṣẹ́ tó dáa tó ti ṣe. Ń kálukú bá rẹ̀ ṣe sọ tiẹ̀. Ẹni àkọ́kọ́ sọ iṣẹ́ tó ṣe dáadáa lọ ń ṣe táwọn òbí rẹ̀ ń ṣe dáadáa kìí taburú wọ́n wá ní lálẹ́ ẹ̀yà rẹ̀ àti àbálẹ́ kọ̀kọ́ jẹun tó ń tẹ̀ tó jẹ ọlọ́bà ní kóhùn rí jẹ ní tó fún ara rà kó yóò gbé rẹ̀ e báyìí ó wá dalẹ́ ẹjọ́ kan ó gbé tí máa ń fún wọn jẹ pé ó dìgbà tó bá jí wọn jí sílẹ̀ tìfì mọ́. fún àtàwọn òbí rẹ̀ gẹ́jú ká àtọ́rí wa lọ́bí ṣe léyìí. látara gbọ́ ọlọ́run ní adìrẹ àdàpọ̀jù ó wá rántí ìṣẹ̀lẹ̀ yẹn ìgbà tó wà nù sọ̀rọ̀ yìí wọ́n ọlọ́run wọ́n lọ ní adìrẹ àdàpọ̀jù ìjọ kan báyìí báyìí kẹsẹ̀ báyìí báyìí báyìí tí mo ṣe ń torí torí kí wọ́n lọ́run ètò kíkún ni ẹ o tí ìfẹ́ pẹ́rẹ́pẹ́ káwọn orí rẹ̀ báyìí torí kí wọ́n lọ́run tọ́lá àwọn ẹ̀kọ́ tí wọ́n ṣe fún ẹtí lè gbé fún ẹtọ́ fi ṣùgbọ́n wọ́n á gbé tó tí ilẹ̀ bí mọ́tẹ́ ẹjí fẹ́ẹ̀kọ́ torí ìṣẹ́ ìwọ ọlọ́run tó pamílà ni mo fi ṣe níjọ́ yìí mọ́tà jẹ́ á rí àbáyọ̀mí táwa yìí ẹlọ́wà tó sọ tẹ̀lé àpátákà sí díẹ̀ yẹ̀mọ́ kí ló fi ṣe àkàtọ̀ síwájú ọlọ́run iṣẹ́ ilé tó ṣe tó ṣe tó tọ́. Wọ́n ni olóòrùn, wọ́n náà wọ́n láti pẹ́ mọ́ ní ó ti mọ́tẹ́ láti, ẹgbẹ́ kọ́ ní ẹ̀, tọ́rin aláìsí kí ní ẹni owó lọ bí lọ́wọ́ ẹ̀ ọjọ́ tó bá nílò tó bàbá ìmọ̀ẹ́mù ti yàn ọ̀bá tàbí sí ìdí kọkọ̀ rẹ̀ ọtí bá ládà rẹ̀ tán kò sí kẹ̀kẹ́ ìyẹn tó fi ojú ẹ̀mọ́ fi ń rí ọ̀nà àbáyọ ní òṣòro ni tí ẹ̀bá ti ṣe síwájú torí tọ́lọ̀ wọ́n tó bá láti sáàmù ẹ̀ṣẹ̀ torí tọ́lọ̀ wọ́n kẹ̀rù olújọ́ kẹfà ọlọ́ ló báyìí báyìí báyìí báyìí ó lọ kí kí tó ní kí ẹ tó ní ṣe fẹ́ báyìí ó náà sánú rí ọlọ́ ti sànú ẹ̀ nínú dáadáa kì í ṣe rí bá ọlẹ́ wo tiẹ̀ dáadáa wò ló ń ṣe oníjẹ lórí ọlọ́run ronú ronú ronú. Wọ́n wá bá oníwàá rẹ kí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀. Ṣé arábìnrin kan tó ti kọlu oṣù tí ó gà wa padà gbára lórí òun lè kan wá ní tó ràn lọ́wọ́. Àyíkó ń bá láti pọ̀. gbogbo pọ́tíjì ló ti sílẹ̀ fún arábìnrin kan sọ̀rọ̀ kẹfẹ́ kò ká tí yóò fi bọ́ kí wọ́n mọ̀ sí kíní kí wọ́n yọ ó lọ́rọ̀ sílẹ̀ ló sọ tẹ́lẹ̀ ló ti bàrún sí ha tí wọ́n mọ̀ dáa nítorí pẹ́pẹ́ ó wà nira òun bá ti torí ọlọ́run sílẹ̀ gbogbo tó ní ìdílé náà ó lè kíní ó lè fún gbogbo ọgbọ́n tó ìṣòro lè fi dèjì náà lò ní ìrìbà àti tó ní tọ́jú yẹn tó sọ ó wá bá ọlọ́run ẹ̀rú ti ẹnu ọba ń gbẹ̀ tí mo fi fi tí ò dá ilẹ̀ mo sá làwọn ní ìṣòro yìí alápàtà bá tọ́ sí ìyẹ̀mọ́ ìṣẹ́ lónà ìṣẹ́ àkàtọ̀ ti ẹ̀ṣẹ́ rí ti rẹ̀ ni àìmọye bí ọpọtẹ́ntì ẹ̀ṣẹ̀ tí wọ́n náà rí bí akọ mú nǹkan ní nǹkan bóyá ọ́fíìsì tí wọ́n náà yí odò kẹfìkọ yí owó ah, ọlọ́run mọ̀ fẹ́ báyìí ọlọ́run mọ̀ fẹ́ torí ṣé wọ́n ti ṣe tí ìwò ẹ̀ṣẹ̀ báyìí báyìí tí mo ṣe ara dáadáa bí ẹsẹ̀ rí tu alágbàdá àpapàpà tó ṣí ẹni kẹta ń kọ́. ó ní ronú ronú ronú ó ní ti dáadáa tó ń ṣe ó ní ẹnìkan ó gbà sí iṣẹ́ ó sáà kò kò sanwó kò kò lékè ní kò rí mọ́ ó wá wá wá wá ó béèrè béèrè kò rí. owó rẹ̀ ní táìpá alẹ́ nìyí ha àjèjì náà ẹni tó wá gan-an àti kò ó kò pé náà àmì òṣìṣẹ́ tó máa ń kọ̀ fún àṣìṣẹ́ táwọn olówó àbí kátó alùpẹ́ tí ò jẹ́ kíni tí ò yọjú táwọn ibi tó wà ẹni wá wá wá porí wọ́n rò pé owó yìí náà ń sì tó bá wà lọ́wọ́ rẹ̀ ó yẹ kó tí wọ́n ìfẹ́sì ẹ̀ tí wọ́n bá ba ìfẹ́sì ń ba ìfẹ́sì rí láàrin ọdún tó pẹ́ ọlọ́run ah, ah wọ́n lọ bá ń sílé lọ́dún báyìí mo ti wẹ́wẹ́wẹ́ orí ẹ̀ owó ọ̀yà rẹ̀ ló wá fẹ́ fún nígbà tó wà ká lọ ó bá fi hàn àwọn ẹran ló ti pọ̀ yìí ara kómi ló ti pọ̀ ewúrẹ́ ó ní owó rẹ̀ owó òun bá òun bá tó lè mọ́ fi mẹ́tẹ́rẹ́ ó mú ọ tẹ́rẹ́ nígbàtà àwọn ọ̀tá àti kí sáàrí ọkọ̀ ìdí wọ́n lọ bẹ́ẹ̀ ọgbọ́ fi ìfẹ́ sí mi ìmúládú rẹ̀ lẹ́yìn wọ́n lọ ní kódà kò mú kẹ̀kẹ́ mẹ́ ó wá pé tó ẹ́ pé torí ọlọ́run fi ṣe ẹ̀yẹ́ ń lọ kó làwọn ẹ̀lẹ́ ìdápadà lórí ilẹ̀ yìí tó jẹmọ́ ẹjẹ́ ká náà mọ̀ nǹkan torí tọ́lọ́run ẹni bá ń tọ́ bá dámi síwájú àtẹ̀lẹ̀ tuntun tọ́ bá dámi síwájú tọ́lọ́ ni ó ń tẹ̀rẹ̀ tún kẹ̀kẹ́ ọjọ́ tí lọ́wọ́ bá jẹ́ ọ̀tẹ̀rẹ̀ tún kẹ̀kẹ́ ilẹ̀ ìgbówó ni wà á tó jẹ́ tó káàlẹ̀ ṣe nǹkan torí ti ọba tí ó dá wa bákan náà ẹjẹ́ bá ṣe nǹkan torí tọ́lọ́ ẹ̀dínlẹ̀kùn kan àná ẹni yóò balẹ̀ Ìyẹn ló padà bá rí ẹlú tó wá pọ̀ bọ́lá mi ò ríwọ́ lórí tó tó wọ́n ń tó torí jẹ́ ìrìn ẹgbẹ́lẹ̀. Ẹgbẹ́ àti ẹ̀kún yí búrí náà kò jẹ́ ẹ̀kẹ́ ẹ̀kẹ́ kí ni, ẹ̀kẹ́ sá tó ń lé kókó sí lòsì. Ó kò ní lórí ti ẹ̀kẹ́ tẹ́lẹ̀. Inú yóò máa balẹ̀, ọ̀tẹ́ ń tẹ́sí nǹkan torí ṣe yẹ̀ lọ́ọ̀tẹ́. Fáyẹ̀ sí ní sọ̀rọ̀, kí ni máa ti báyìí, fáyẹ̀ sínú ẹkún mi, fáyẹ̀ sọ mí lẹ́nu. Àbí torí pé torí àwọn èèyàn lẹ̀ ní ní ti ń ṣe tẹ́lẹ̀. Ọ̀ká ti nǹkan torí ti ọlọ́run ọba ẹni ó balẹ̀ lórí pé kí àbáyìnṣe. Bákan náà nínú ẹ̀sọ̀ tó wà ń bẹ̀, wọ́n náà rí pé lọ́jọ́ pé ìdàlù kìí àmà, ọlọ́run bá sọ́nà wátàlá yóò là wátàlá ẹ̀ tó là. Ànábì Muhammad sallallahu alaihi wa sallam nínú hadith àbúrò rẹ̀ rabákan náà sọ ìwòsàn. Ànábì láwọn èèyàn mẹ́ta kan náà tó wọ́n àwọn èèyàn mẹ́ta náà ti kó náà kẹ́lé náà ti kó náà jáàgbà mọ́. àwọn èèyàn sábì kó pọ̀ ọ̀dùnmọ́ àwọn ẹ̀kọ́ wà mẹ́ alẹ́bìnrin alákọ̀ọ́kọ́ lẹ́nu tó ka kùránì tó ka kùránì dára lòdì ní kó kà látọ̀ olóka onímọ̀tà àpá iṣẹ́ àpá lórí èdè pápá jùlọ káyé ní káàdùn ogun ẹbí kan bẹ́ẹ̀ ń kẹrẹ táà ní ilé iṣẹ́ àwọn èèyàn ẹ̀dọ́ bá kà á tó kọ́ yẹn nílé tí ó lọ jẹ́ wà ó gbọ́dọ̀ jẹ́ torí tọ́lọ́ àníbà àtọ̀sọ́lọ́ wa ni pé ẹni àkọ́kọ́ náà tàbí kò náà mẹ́ta tó sọ yìí ẹni tó jẹ́ àfa tọ́bá dọ́rùn tọ́bá ní kámú kálọ̀ jésù níyà tí ó máa sọ mọ́ pé a kó ká mú káyẹ̀ lẹ́kọ̀ọ́ bó ká kọ́rá ní àrẹ́bí wọ́n sọ pé bẹ́ẹ̀ ni ẹ̀nẹ́ká kọ̀rá àtà ọkà ń tọ̀tọ̀ lákí ní yóò pọ́lù ẹ̀nẹ́ká kọ́ ìgbẹ́gbẹ́lú àpẹlá àpá ẹ̀nà bá ń lò àgbẹ̀kan Fàkọ̀dì kíìlà, ìtọ́fẹ́ta torí ẹ̀sẹ̀ ti fi yẹn láyé kó wá lókùn mọ́ sí. Wọ́n ti gbẹ̀ẹ́sẹ̀ láti kí ni? Àyè náà nìkan lọ jùlọ náà. Ọ̀nà kó lára ń bọ̀. Ẹnìkejì náwó náwó, ẹnìkejì náwó náwó tí náwó sójú ọ̀nà tọ́lọ. Ọlọ́dì ti màá ní ẹ̀sùn tí náà. Tó bá dọ̀run, tó bá ní kápálẹ̀ rẹ̀ mọ́, ẹlọ́ sì yàjẹ́. Òun ló mú ẹ̀rí wá pé, "Ah! Náwó náwó ni mí! Náwó náwó ni mí!" Àlẹ́mi ni bẹ́ẹ̀ ni

ṣùgbọ́n nígbà tó ń jago yẹn ẹni bá yẹn pé ó ń lágbájá arógun mọ́ta ni àbí ọ̀gágun ni akọni kí láti sí yẹn nítorí tó torí ẹ̀ tẹ́wọ́n jẹ́ kí ni wọ́n ti ṣe fún ẹ láyé fún ilé wọn ni ọmọ ọmọ lọ sí ibi tí wọ́n ti jẹ òun náà níyà náà fi ọpẹ́ ní agbọ́dọ̀ tá ni ọ̀wà ṣe agbọ́dọ̀ tá ni ọ̀wà ṣe wọ́n wá ní pẹ̀lú nínú ẹ̀sẹ̀ rẹ̀ nínú èso rẹ̀ rẹ̀ tó pé dáadáa ní àmọ́ rí nínú ṣẹ́fẹ́ ìwà ṣe. ẹgbẹ́ ilẹ̀ Yorùbá sí ẹ̀bá ti gọ́dá àníyàn lè dáa ní àníyàn tó kọ́ ẹni fi sí ẹbí ti àníyàn lè dáa ní àdúrẹ̀ kọ́ ni ìkan nínú àwọn sálà ẹni tó bá tó wà sí èrò pọ̀ Bàbá mi mú wọ́n àwọn àfáyúkú wòye ẹ̀bọ̀ tí mọ́ mọ́ ọ̀sáàbù kí nìkan. Nígbàtẹ́ ìbá ti wà sí, báyìí báyìí báyìí báyìí báyìí lẹ́yìn máa ń ṣe, tí wọ́n tẹ́lú ìpé sábà nílẹ̀ àtẹ́lúwà sọ fún màá fèrè ọmọ mi. Lẹ́yìn sátú, àná ìyá tó sókílá kàlùmọ̀ sáàjárọ̀. Kílá pé, lẹ́yìn sátí, ná ìyá tó sókílá kàlùmọ̀ sáàjárọ̀. Kílá pé, lẹ́yìn sátí, ná ìyá tó sókílá kàlùmọ̀ sáàjárọ̀. Ní pé, náà ìyà ẹkún àsúkúlá lẹ́ńtọ́mọ́ kú fún ẹ̀ntọ́mọ́ rẹ̀ kú fún ẹkún tí ó yàtọ̀ sẹ́ni àlùmọ̀sájárọ̀ ẹni tá àbẹ̀ náà rẹ̀ bá bá kékeré bá bá wa kú fún ẹ̀kún méjèèjì lẹ́kún fún ẹkún ẹni tó mọ́ kú fún àti ẹkún ẹni tá àbẹ̀ náà wá bá wa ìṣẹ̀lẹ̀ ìmọ̀jẹ̀ rẹ̀ lókè tí ẹ̀fẹ́ yẹ bá kún tẹ̀ gbá mẹ́wàá bẹ́ẹ̀ nìkan ni èèyàn kún fún ẹ̀yọ́kùn àtẹ̀lé wa wọ́n mọ̀ tó pọ̀ ẹ̀yọ́kùn tẹ̀lé lẹ́yìn àbá àsopọ̀ nìyẹn pé ikú lè bá ní ṣùgbọ́n làwọn ti pẹ̀lẹ́ òun làwọn ti kí padà ẹni tí ní nǹkan ẹ̀kẹ̀rí wà sí ìsìn àwọn ìyẹ́kẹ̀ òǹkà ń kọ́ náà ní kò sí ẹ̀ lápá àìbẹ̀kọ́ torí pé ọ̀pọ̀lọpọ̀ ní èsè torí torí tọ́lọ́ ẹgbẹ́ iṣẹ́ tàà bá ń ṣe agbọ́dọ̀ ṣe torí tọ́lọ́ yẹ láti mọ̀ rí sámọ́rọ̀ rẹ̀ bí ẹ̀sán rẹ̀ láti mọ̀ rí sámọ́ rẹ̀ bákan náà òní ọlọ́ọ̀bá sùhánà wa tààlà tó fi gba iṣẹ́ lọ́wọ́ wa bákan náà òun lọ́lọ́wọ́ bó fi làyàn bó fi aburú ṣe tọ́ni. ìwà tí ìtọ́ni pé òun ṣe wọ́n bọ́dẹ̀ tẹ́ sójú àbí ó dàmú gbogbo ó ní ilá ìbádákà mílẹ̀ òmùlùmọ́ kìláfíìn àyàfà àwọn ẹrú rẹ̀ tọ́ mú kìláfíìn tọ́ fọ̀ mọ́ àwọn àbá ní kọ́lọ̀ tó fọ́ ẹ̀mọ́ ó lẹ̀ ti jẹ́ mú kúlísù ó wá tó di kí ni mú kìláfíìn ẹni tó bá ti kẹrin jẹ́ ṣètọ́nù ọmọ ẹ̀lú ṣètọ́nù ọmọ ẹ̀lú ẹ̀rí nítorí fún ẹbọ níbi aburú ẹ̀ náà ní kéèyàn mọ́ ẹni pé nígbà tí Suleiman afọn àlejò Yusuf tí ọ̀yàwó ọ̀gá rẹ̀ fẹ́ ní kó rọ́ túnmọ̀ wọn pẹ́pẹ́ gbogbo ọpọtẹ́ntì ní orí tí ọlọ́run sọ ọlọ́run ní ẹlẹ́gbẹ́ táyà yìí iná omi ní ìbá iná ìlúmọ́kúnlá sí èyí ipa ti gáyẹ̀ ni kó jẹ́ lọ wa ta ti ta pọ̀ mọ́ ọlọ́run o kò sí kò sí kárí mi ń bẹ̀. ṣùgbọ́n ní wàá fẹ́ gbọ́ bí aburú ìṣètò ìbáṣe ẹ̀rí níparí ọ̀rọ̀ kájẹ̀nu alóge tó lágbára ni o ogun tó lé ní o ogun tó lé ní o kódà àwọn àfáà mọ̀ pé ẹ́ àṣàtò jihad àwákùbàbù jihad jihad nẹ́fù ìjẹ̀mí lógún ló lágbára ju lára ẹ̀mí lára ogun táwọn ìjẹ̀mí náà lè kéko ní oṣù mọ́jẹ́ gbogbo tí ó mọ̀ ṣe torí tọ́lọ́ ni. ìyẹn jẹ́ra lẹ́mìí sọ fún wa pé akọ́sùnmọ́ àkáfọ̀ àdékún àṣírí kò láàbùdà Nínú tí mo ń páyà fún ìjọ ẹ̀yẹ àdúmọ̀ mi ni ẹbọ kéékèèké. Àwọn tàbí ní kílẹ̀bọ kéékèèké àlejò ní àbíyá kárí ni. Tí bá lẹ́bí ń páyà tí ò páyà ìgbé nǹkan tó níta ìmọ̀ tẹ̀légún lórí oúnjẹ ọ̀gá àwọn ọmọ lẹ́yìn mi ò ọlọ́ọ̀gá ìdìwọ̀n lẹ́yìn. Ṣùgbọ́n ìtọ́ yẹ pé ó dàbọ̀ ṣe jẹ́ àfáà tó wọlé jẹ́ ní látọ̀ lè mọ́ bọ́ọ̀ bẹ̀ ó ní bí kíni. Adó sì tẹ̀mí tàbí fi ń páyà ẹ̀. Ṣòtò yín náà ká mọ lọ wá sí kẹ́ bá fọ ẹ̀mí wa mọ́ torí tó bá mú àbá làkàtẹ́rà gbé tẹ́bà mú làkàtẹ́rà dọ̀lá kó mú síníwì ti dọ̀lá ọ̀fọ́ kí ni mọ́ ọ̀fọ́ rẹ̀ àbí bálọ́ rẹ̀ gẹ́gẹ́ ní kan kọ̀gbọ́n àti ní kọfí fọ́ ọlẹ́mọ́ ní heart problem níbi yẹn ṣùgbọ́n pé kí ẹ̀mọ́ ṣe nǹkan kárí ní kíní kan wá àti ẹ̀yìn òfin fọmọ́ àtàdúrà àti ìjẹ nílógún tó bá rí kẹ́mì rẹ̀ náà kí ṣe nǹkan tó ṣe yẹn rọ́ ìrọ̀ òyìnbó ṣe tó wá ìjẹ́ ẹ̀kọ́ ti ọba tó fílẹ̀ ọba tó ṣe ọba tó jẹ́ torí kárí ní kí lọ tó ṣe yẹ kí lọ tó ṣe yẹ kárí ní ilé ṣe torí ọtí kí lẹ́kọ́ ṣe ń kẹ́ yẹ òfẹ́ káyẹ mọ́ kí sílẹ̀ ẹ̀ ń gọ́ kárí ní ayéwé ṣe ń kẹ́ kárí ní ilé wa mẹ́ kí fi nǹkan lẹ́ ń kọ́ kárí ní ilé wa mẹ́ ẹnu kan kà kúrá ìjà kẹmẹtẹrátì bọ́lọ̀ ṣe pọ̀ ẹ fún bàbá pé òun ṣe kárí mi tó ọ̀fún ọba kàfàrà yìí wọn àìkàwé yẹn kí lọ jẹ ọjọ́ kárí mi ọmọ kàlọ́ náà ni tí wọ́n bá ti fẹ́ ọ̀pẹ̀ rẹ torí tọ́lọ́ ni tọ́sí mi di sọ́pù ẹ̀ ọmọ ọba lọ náà ni ọ̀sẹ̀ tọ́kàn pẹ̀lú ẹni yẹn ìwọ́n tó wá ti torí ẹ̀ sílẹ̀ ọtí tó ṣe kárí mi náà agbẹ́bí fi nǹkan wálẹ̀ kó jẹ́ torí tọ́lọ́ àìsílẹ̀ wá ń kọ́ jẹ́ torí tọ́lọ́ ọlọ́kùnrin ìjọ ti fún wa ọmọ ìyá wa ní èdè àwùsùn náà ẹ̀dá torí àwọn ìmọ̀mọ̀ àmìfádọ̀ kọ́nọ́sà bá àtàn ilẹ̀ sọ lórí dáadáa tẹ́sí kọ́nọ́sà bá àtàn ilẹ̀ sọ kó kan yọ̀ṣù kó ló ń sáàbí dáadáa láti fi à ń sọ̀rọ̀ lọ à ń sáàtò wa wọlé àtàn nínú àwọn àfáwà gbà tàbá ti ní àṣekùlẹ̀ abúyádù àfáwà wáìkì kọ́nọ́sà fún àtàlẹ́kùn dáadáa ọba tó ṣe wọ́n ní àfáà tó náà tí rí ṣe wọ́n ní ààrẹ tẹ̀lé lánàá nígbà mọ̀ ṣọ́nà ọlọ́run tí wọ́n sábà àtàlẹ́kùn dáadáa wọn ọmọ wọn jẹ́ ọmọ àpàlẹ̀ ṣáájú ẹgbẹ́ ńlá kò ní wọn ká ló máa fáwọn tó yà fáṣí náà tó ọ̀gá jáde wọn fẹ́ rí dáadáa gbogbo àti awálẹ̀ lọ́pọ̀lọpọ̀ alóbìnrin wa tí àgbọ̀ wà sí ọlọ́pọ̀ ṣàṣọ السلام عليكم ورحمة الله وبركاته